Isho kwa àkókò tó wà yìí láti ṣe ìbúra fún olórí ìjọba délé ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Èmi èmi Mobọ́lájí Ọláwálé Akíọlá Ọmọkọrẹ fi tọkàntọkàn ṣèlérí. fi tọkàntọkàn ṣèlérí. jẹ́jẹ́. jẹ́jẹ́. dábàjẹ́ mu dámájẹ̀mú pẹ̀lú orúkọ ọlọ́run alágbára. pẹ̀lú orúkọ ọlọ́run alágbára. wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ yorùbá. wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ yorùbá. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. nípa lílo àwọn agbára olórí ìjọba délé. nípa lílo àwọn agbára olórí ìjọba adelé. ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò. olóòótọ́ sí orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. àti àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. àti àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́. èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́. àti ojúṣe. ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. ni yóò máa jẹ́ ìkànnà sí ìs ìṣiṣẹ́ mi. ni yóò máa jẹ́ ìtọ̀nà sí ìṣiṣẹ́ mi. àti ìṣe mi. àti ìṣe mi yorùbá ni àkọ́kọ́. yorùbá ni àkọ́kọ́. èmi yóò jẹ́ olódodo. èmi yóò jẹ́ olódodo. sí àwọn àgbékalẹ̀ mímọ́. sí àwọn àgbékalẹ̀ mímọ́. ètò ìṣèjọba ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ètò ìṣèjọba orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò sì dáàbò bo ìdáǹdè orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò sì dáàbò bo ìdáǹdè orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. òmìnira rẹ̀. òmìnira rẹ̀. àti àwọn agbègbè rẹ̀. àti àwọn agbègbè rẹ̀. èmi yóò sì dáàbò bo àwọn ẹ̀mí. èmi yóò sì dáàbò bo àwọn àwọn ìní. àwọn ohun ìní. àwọn ohun ìní. ìtúsílẹ̀. ìtúsílẹ̀. àwọn ohun àmúṣọrọ̀. àwọn ohun àmúṣọrọ̀. ògo. ògo. àjogúnbá. àjogúnbá. àṣà. àṣà. ìtàn. ìtàn. èdè. èdè. ìdánimọ̀. ìdánimọ̀. àti ilẹ̀ baba ńlá ojúlówó ọmọ yorùbá lápapọ̀. àti ilẹ̀ baba ńlá ojúlówó ọmọ yorùbá lápapọ̀. èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. àti ààbò àwọn ènìyàn. àti ààbò àwọn ènìyàn. èmi yóò sì ṣe ètò ààbò. èmi yóò sì ṣe ètò ààbò. tó péye fún orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. tó péye fún orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. mo sì tún ṣe ìlérí wípé. mo sì tún ṣe ìlérí wípé. èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn mi ní sí mi. èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn mi ní sí mi. tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí. tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí. èmi ti ṣetán láti fa ara mi kalẹ̀ èmi ti ṣetán láti fara mi kalẹ̀. fún ìjìyà tí ó nípọn. fún ìjìyà tó nípọn. láti ọwọ́ orílẹ̀-èdè mi yorùbá. láti ọwọ́ orílẹ̀-èdè mi yorùbá. èyí ni májẹ̀mú mi. èyí ni májẹ̀mú mi. kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. ní báyìí a máa tẹ́tí sílẹ̀ fún ọ̀rọ̀ àkọ́sọ olórí ìjọba adelé ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ọjọ́ ẹtì oṣù kẹrin ọjọ́ kejìlá ẹgbẹ̀rún ọdún méjì àti ẹ̀kẹrìnlélógún ọjọ́ ọ̀rọ̀ adelé tó dúró lórí àánú ọlọ́run mo kí gbogbo ọmọ nílẹ̀ yorùbá IYP káàkiri gbogbo àgbáyé orúkọ tèmi ni mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ mo kí yín wípé ẹ kú oríire gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ yorùbá IYP torí pé ìjọba orílẹ̀-èdè olómìnira yorùbá DRY ti fi ẹsẹ̀ múlẹ̀ ó sì ti wọlé ó sì ti dé ẹ bẹ̀rẹ̀ sí ní máa yọ̀ nítorí pé òní tó jẹ́ ọjọ́ ẹtì oṣù kẹrin ọjọ́ kejìlá ẹgbẹ̀rún ọdún méjì àti ẹ̀kẹrìnlélógún ni ó wọlé dé gbogbo ẹnikẹ́ni wa ní láti mọ̀ wípé ilẹ̀ àwọn baba ńlá wa ilẹ̀ wa ni a sì ti ṣetán láti gbohun ìní wa láti òní yìí títí ayé máa fi parẹ́ ní báyìí tí ìjọba adelé ti wọlé dé láti sin àwọn ọmọ nílẹ̀ Yorùbá IYP ti orílẹ̀-èdè olómìnira yorùbá DRY àǹfààní máa wà lóríṣiríṣi tí a máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ àsìkò wa ti tó láti máa bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn ìbùkútabua àlùmọ́nì ohun èlò ilẹ̀ ọrọ̀ àdáyébá àti àwọn òṣìṣẹ́ onímọ̀ ènìyàn tí ọlọ́run alágbára jùlọ fi bùkún wa lọ́pọ̀ yanturu lórí ilẹ̀ àwọn baba ńlá wa níwáyí gbogbo ilé ẹ̀kọ́ gbogbogbò àti ilé ẹ̀kọ́ aládàáni bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí ó fi lọ dé ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ tó tún fi dé ilé ẹ̀kọ́ gíga ìgboyà àkọ́kọ́ tó wà ní gbogbo olú ìlú méjèèje ti orílẹ̀-èdè olómìnira Yorùbá DRY ni a ti tìpa láti òní lọ.